القرآن الكريم سورة يونس آية 21 فلما ألقوا قال موسى ما جئتم بمثلهم إن الله سيبطله وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومه وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم كبلة وأقيموا الصلاة وأقيموا الصلاة بشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يخلقون وجاوزنا ببني إسرائيل البحر فاتبعهم فرعون فاتبعهم فرعون وجنودهم بقيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن اللهم ارحمنا بالقرآن العظيم جعله لنا إماما ونورا وهدى والرحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وأوحينا إلى موسى أوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وأقيموا الصلاة وبشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا ليضلوا عن سبيلك ربنا تمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب العليم قال قد أجيبت دعوتكما قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل لبحر فأتبعهم فرعون وجنوده فأتباهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين للذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الحمد لله رب العالمين إذا أنت لم تسدد على كل نعمة إذا أنت لم تسجد لمولكها شكر فلست بشاكر لمولكها شكر فلست بشاكر bẹ́mi àtẹ̀yìn bá ń wo ìdẹ̀ra Ìdá àdàlàmtà ti dẹ̀dẹ̀ alákúnlé lè mẹ́tí. Ìdẹ̀ra tí ń fòjòjòjúmọ́ ń pọ̀ léwà lórí. Tá a bá ń wò ó, kò sí nǹkan kan tọ́lọ́run retí lọ́dọ̀ wa ju ká máa fọpẹ́ tẹ̀lé lọ. Lámùtà ti dẹ́dì alákúnlé lè mẹ́tí. Lè mú líkà tó kọ́ wá lè bá a sá. kiri. لمولك ṣòro ìtọ́lọ̀ ń retí lọ́dọ̀ ẹ̀dá bóore rẹ̀ bá ń lékún lára rẹ̀ kò sí ìtọ́lọ̀ retí jù kọ́ máa jọpẹ́ náà máa lékún. ìdá àjọlá ní ìmọ̀tí. ọlọ́run náà ní lékún fẹ́mi àtẹ̀yìn. lámùtẹ̀sí dájú bọ́bá ṣe tọ́jú orí kìí ṣe bá a ṣe rí bí wa níta ti lò tí kálukú bá ń kà á ó ti lóǹkà nínú ọdún ó níyọ ọjọ́ ti ń bẹ nínú ọdún ọlọ́jọ́ ti ń bẹ nínú oṣù mímí àti ẹ wá wo gbogbo ìgbà tọ́lọ́run ti ń ṣèdẹ̀ra ìṣẹ̀mí fún wa a lè dúpẹ́ tán kọ̀ wá ń tọ́tọ́ síwájú ká máa fọpẹ́tẹ̀ lórí ọlọ́run ìdá áńsà. Ọlọ́sà ìṣàkiri. Ṣọ̀kọ́rá fàlásà ìṣàkiri. Béèyàn bá ti jẹ́rú tí ò lè máa fi ọpẹ́ kọ́ máa fi tẹ̀lé oore ọlọ́run tí ń lékún ní gbogbo ògbà fún ẹni tí ń ṣe èlìmúlì ka áńtà ha anímà ẹni tí ń ṣèdẹ̀ra ìdẹ̀ra yẹn fún ọkọ máa dúpẹ́ fún tí ń sọ lọ́hun Fàlá rídà rídà kiri límọ̀ lèkà ṣòkòrán fàlá Bọ́ ọba lóhun dúpẹ́ tọ́pẹ́ rí ọmọ tẹ̀lé ìdẹ̀rọ ọlọ́run ní àfi ní bá a Bílẹ̀ bá tún sùn wá ká Gbogbo òrun wákàtí wákàtí tá kí ọpẹ́ ni. Ọlọ́run ń retí ọpẹ́ lọ́dọ̀ ẹ̀dá gbogbo ìgbà tí ìdẹ̀ra rẹ̀ bá ti ń lékún. Ọlọ́run ọba dúpẹ́ fún ọ látara orí rẹ èyí tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa àwa ń rawọ́ sí ọ bá a ṣe ń mọ orí rẹ lóore tá a sì ń dúpẹ́ náà máa pọ̀ sí o ọlá àti tóbi ìrẹ̀ ọlọ́run lẹ́yìn ọpẹ́ wa a ṣe fún aṣíwájú ẹ̀dá anabi wa muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run bá aṣíwájú ẹ̀dá ẹ̀yìn tọ́lọ́run ní kí akákọ́ soríire lára wọn káwọn gan ó tó dẹni tí wọ́n wá kàwa náà kóríire àwọn àwọn náà kọjọ́ oríire fún wa káwọn àwọn náà tó wá máa wa náà ní oríire àwọn bí ọba ọkọ sí án lóríire fún wa ní àlejò oríire fún wa ara pé a soríire lára wọn. òun náà ni gbogbo dáadáa tọ́lọ́run ṣe yìí lẹ́yìn wọn iṣẹ́ ẹ̀sìn tí wọ́n wá lọ́lẹ̀ fáyé ọlọ́run ọjọ́ parun wá sí tí wọ́n wá ṣe fáyé ọlọ́run ọjọ́ parẹ́ ẹ̀kọ́ ìsìláàmù tí wọ́n káyé ọlọ́run òjò lópin ọlọ́run abiọ́ àlékún dáadáa bá ní máa ṣe fún wọn gbogbo àwọn àlùfáà wa tí wọ́n fún wa ọlọ́run abiọ́ ìwọ àlàáfíà àlàáfíà tó péye ọlọ́run bá ní máa ṣe fún wa. àmín. níta nǹkan ó jọ lé lórí òun lọ̀rọ̀ ọlọ́run tí í ṣe alukoran béèyàn bá sì fẹ́ ní ìsẹ̀mí tá a pè sẹ̀mí ayé rẹ̀ dáa kò sí bí ó ti lè rí kọjá fèrè habil koran agbo alukoranu lèèyàn máa wà lèèyàn fi ní sẹ̀mí ayọ̀. ìdẹ̀ra tí ń bẹ ń bi pé èèyàn ń gbọ́rọ̀ ọlọ́run gbálù kùránù la àrífòhá illa man ẹni ọlọ́run bá ní kó rí máa tọ́wò bá a ṣe ń gbọ̀ yìí títí ń lọ àwọn kan ní sábàbí tí gbígbọ́ rẹ̀ fi ń rọrùn èèyàn ò lè má Ise èèyàn rálù ń jókòó ti àtọ̀rọ̀ ọlọ́run ìdẹ̀ra kan ní turfa ọlọ́run a máa lò ó láti fi fún sẹ̀mí ayé ọmọ èèyàn ọlọ́run máa fi gbé sẹ̀mí ayé èèyàn ga ẹ àwọn àbọ̀ àwa fún kí ni wọ́n dúró títí sẹ̀mí ayé wọn fi ga tí wọ́n fi kó ń bẹ́ẹ̀ tí wọ́n tún fi rántí wọn alukùránù ni. àti gbogbo àwọn tí wọ́n gbárùkù tọ̀rọ̀ ọlọ́run gbogbo wọn lọ́lọ́run nífẹ̀mí ayé wọn ga wà túbà ríkù túbà ríkù hù kùránù máa fàlùbáríkà sínú ìsẹ̀mí ayé yàn bẹ́ẹ̀ yẹn bá ti lè máa jókòó tì í tó ń gbọ́ bá a ti ń gbọ́ yìí kódà tó zàkí ọmọ afọ ìsẹ̀mí ayé àmọ́ àfọ́má kò sí tó dáa tó ọmọ ìyá mi tó ń gbọ́ mi. an takuma hayatu ala alquran kọlọ́n jẹ́sẹ̀ mi ayé èèyàn kó dúró lórí alukur'an ntutu láyé òsí tọ́lọ́hún kẹ́yàn tá a wá ń mu min yambu ìhí àtọ̀hìr tọ́lọ́hún sèmi àti ẹlẹ́ni tí ń mu nínú sẹ́lẹ̀rú omi alukur'an tí ó si ń tọ́mátò. ọlọ́run àdúpẹ́ fún ọ. alukóránù náà ní kálukú wa òun la pé tìta ń gbọ́ yìí àǹfààní inú ẹ̀ ọlọ́run mọ́sálá ìfi sí wa lóore. ayàtà ti sinmi ó bí ọlọ́run ti ń bá anábì Mùsá alayhi salatu wassalamu sọ̀rọ̀ nínú Yunus.

وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وأقيموا الصلاة وبشر المؤمنين الله لا أمي أمي سي Ànábì Mùsá, àmì tí èèyàn fi dánàbì ọlọ́nu. Òsín tó orí kọ́ jẹ́ bọ́ ọmọ àtọ́ ọmọ mi tí tí bá ń bàbá wá ti wí, bọ́ọ̀ tí ì máa rí mi, ó rí mi sí jókòó ẹ̀jẹ̀ ni nítorí ọmọ má wí nǹkan kan ta yọ ohun tí ànábì ti wí lẹ̀ tọ́lọ́hun ti fi mà á bọ́ ọba sùn tọ́ lálàá tó lórí nǹkan jọ mọ́ nú ọkàn ẹ̀ tí ọba ti ṣe déédéé tánàbì mú wa tọ́lọ́ mú wa kọ́ya ara sí ọ níbo kọ́ra sí ọ ń gbá yà tòró kò sẹ́ni tí mí sí ọ nítawọn fi okun ibi tí wọ́n fi gájú gbogbo èèyàn lọ́nu ìmọ̀rí ọba ń pọ̀ tó ọba ti jẹ́ni tá mi sí ọ̀yàtọ̀ sí ẹnikẹ́ni ju ìmọ̀ tó mọ̀ ń lọ kó o fi ṣàyé láǹfààní ọ gbọ́dọ̀ mú nǹkan kan wá fún wọn tí ó yàtọ̀ sí tánàbí ṣe kíni tó mú wá torí kò sẹ́ni tí wọ́n tún mí sí mọ́ lẹ́yìn tiẹ̀ òun ló pin ìmí sí òun ló pin ìmí sí wọ́n mí sí yàn Ah, àfáà afọ kan ó ní kí tó ti yàtọ̀ kọ̀ wọlé a fi yàtọ̀ sí àánú onímí sí ọlọ́run láàmì sí ànábì Musa. wà ó hainá ìlà Musa ibi ànábì irúnà náà ti wọlé lánàbì ọlọ́run bá a ṣe mí sí Musa ọlọ́run níbẹ̀ náà láàmì sí ọmọ ìyá rẹ̀ Haruna. àmì náà. لقومكما بمصر ma ọlọ́run ní ẹ lọ wá lọ wá fáwọn èèyàn yìí méjèèjì. àgàbà wà á lè kọ òmìnkùnmá bí mísìrọ̀ kéèyàn wá tàbí kéèyàn ó júwe ọmọ túmẹ̀ báyìí ti bà wá náà ní yìí mà níbi àwọn ajúwe ajúwe àyè bíi bẹ́ẹ̀tùlẹ̀ fún Ibrahim. látara pé omi omi ẹ̀kúnmi núhù ó ti gbé ètí ìbùrọ̀ yìí tí ànábì ádámù àtàwọn màlẹ́kà kọ́ńjọ́ kìíní àná yọ̀ọ́hàn náà nú ọ̀rọ̀ nínú àyà yìí nítorí pé òun kan náà ní kíbúlà àwọn ànábì ọlọ́run látòrí ànábì ádámù àwọn ọmọ bàní ìsìràílà ní àwọn ìsírẹ́lì ní yí kíbúlà padà kánábì òun tó dé tàbí lójú kánàbí ò tó dé kí wọ́n bẹ̀rẹ̀ sí dojú kọ Baitul Maqdis àkọọ́lẹ̀ gbé apá àwọn ànábì ọlọ́run tó ṣáájú náà kàábà náà dojú kọ nígbà túfánù dé tó gbé lọ kọ bẹ́ẹ̀ tí wọ́n dojú kọ ọmọ kọ olọ́lọ́run wá ń sọ fún ànábì Musa àti Haruna. Ah! لقومكما بمثل بيوتا wá ilé ibùgbé wá fún àwọn èèyàn yín méjèèjì nílẹ̀ misra wọ̀jáàlú buyutakum qibelatan ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí ààyà yìí àwọn míì gbà wípé misra abẹ̀yẹn pé kèé misra ti ń bẹ lónìí wọ́n ní skandariya ni ìlú òun náà ò sì jìnnà ẹgbẹ́ Egypt òní náà ni Iskandaria wọ́n ní ni àwọn míì sì dúró lórí wípé Egypt tá a mọ̀ lónìí òun náà lọ́lọ́run bá ọ̀njúwe fáwọn ànábì Musa àti Haruna ilé àwọn míì inú àwọn àfáà dúró lórí wípé ilé mbẹ̀yẹ ìṣẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n ní màsáàsì ni ìyẹn níbi tẹ́ẹ̀ máa sin ọlọ́run àwọn míì nílé tọ́lọ́run wí mbẹ̀ yẹn wọ́n ní ilé tá a máa gbé ni ìgbára lílé òun láàfin dúró díẹ̀ lórí pàtàkì ibùgbé ilé àti tó dìrọ̀ mà ẹ̀rì pààrọ̀ ra sọ́nà lánàá látara wípé ilé ilé òun ni u-town náà torí ilé lọ́wà ilé lọ́wà. tàbáwà àlìkọ́ omíkùn lábìrin ti ọbò ìrújá. ẹ wálé ibùgbé fáwọn èèyàn yín nílẹ̀ kíni nílẹ̀ misra. wàjáàlú buyútakùn kìbẹ́lẹ̀ tán. méjì náà làwọn àfáà tú àyà yẹn wọ́n gbà pé wọ́n jí àlú kìbọ̀là tán. ẹsẹ̀ lé yín tó bá jẹ́ pé a tún ní a tún ní ilé ẹ̀rù kó ti túlé báyẹn a jẹ́ pélé yín ẹsẹ̀ ní kíbùlàtàn ìyẹn ni pé tí kálukú yín bá fẹ́ máa kọ́lé àwọn àfa àgbà pé wọ́n tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ìkọ́lé tọ́ ẹ bá fẹ́ kọ́lé yín ẹ̀kọ́ ẹsẹ̀ ní kíbùlàtàn tí ó dojú kọ kíbùlà tí ò ní jẹ́ sí wípé ẹ máa tún wá mọ́sáàsì kiri ní tìtorí wípé ibùdójúkọ àwọn ọmọ àwọn àwọn tí wọ́n ń dà yín láàmú eh, bẹ́tùlì mákìdísì ni tẹ́ ẹ bá ti wá ń wábi tẹ́ ẹ máa dojúkọ tẹ́ ẹ ti dojú lé yín kọ kíbúlà tẹ́ ẹ ti tẹ́ ẹ bá ń kírun àṣírí yóò tú sáwọn tí wọ́n fẹ́ fi sùtá ṣe yín lọ́wọ́ ṣùgbọ́n gbẹ̀ bá ti dojú kọ kọ̀sẹ̀ ní ìdí àwọn wábi tá a ti kírun kiri ilé yín ti dojú kọ ẹ máa kírun nù lẹ́yìn kí sùtá àwọn kèfèrí ọmọ bá kàyín. ọjọ́ hmm? àlóòbù yóò tàkùn kìbílà tán. ẹjẹ́ lè yín ó dojúkọ kí ni. àwọn míì sì tú wípé tá a bá tú èyí tó ṣáájú pé ilé pé mọ́sáàsì ni a pé bẹ́ẹ̀ bá ti ń kírun mọ́sáàsì ẹ má sọ yín náà di sàárè ẹ ṣe láàyè ibi tí a ti máa gbé bẹ̀ dojú kọ sí tẹ́yìn ọkùnrin bá kírun yín ní ọ̀rọ̀ yẹn mọ́sáàsì ẹ̀mọ̀ yẹn náfìlà yín náà níbo tó ṣe òfin ta fún ànábì Muhammad káwọn obìnrin yìí ọmọ agbénu lékè hàn. ló ń bùrù takùn kìbílà dáhùn wà fí mùsọ̀lá. ẹ̀ríṣẹ́ fi tẹ̀lé nù ọlọ́run máa gbẹ̀rù kíkí máa gbẹ̀dúró eléwọ̀n sọ bí ilé ilé ṣe pàtàkì tó nínú sẹ̀mí ayé ẹnìkan wa pàápàá nínú àtúnṣe àwùjọ gbogbo àwùjọ tí ó bá dáa àti inú ilé ni ó ti bẹ̀rẹ̀ ìgbà tí inú ilé bá dáa òun lọ́wọ́ jà inú ilé ó debo òun ni ó ìta náà ó fi dáa ìlàwùjọ ó fi dáa. ọ̀rọ̀rùn kéèyàn débò míì níbi lé pàtàkì dé ẹ lè délù ọ̀rọ̀rùn ṣùgbọ́n gbogbo bí ẹ bá ti rí yàn tí wọ́n gbébì kan yóò ṣòro kẹmọ́rì ibùgbé bó ti wulẹ̀ kódà bó ṣe bó ṣe wọ́n ṣe lábà kódà wa gan tí ò gbénú wọ́n máa sábà bẹ̀ ìlàjì ọjọ́ náà wọ́n sì gbé tó ń ti bẹ́ẹ̀ àwọn bàbá wọn kábà síbẹ̀ tí wọ́n bá ti roko díẹ̀ tó sún wọn ó gbèsùlé náà ó jókòó lábẹ́ àbá fún bẹ̀rù òjò lè dé òòrùn lè pọ̀ ọmọ èèyàn bùkátà sínú ilé sáwáhùn èèyàn ní fún rẹ̀ ó gbélé ó ní fún rẹ̀ ó gbélé bógun ọ̀bá jàyàn èyí di aláìní ilégbé aláìrílégbé ogun ní jàyàn àwọn tó kún sí máa ń jà gan àwọn èyí fi wọ́n lẹ̀ wọ́n mọ́rìlégbé níbi tílé pàtàkì dé wọ́n bá wọn ṣe ibi tí wọ́n máa gbé bó ṣe abẹ́ búkà bó ṣe tẹ́ǹtì tójú òfin ní máa pa wọ́n tóòrùn ní pa wọ́n níbi tí ilé tó pàtàkì dé ilé iṣẹ́ nǹkan tí a mọ́ sáà mọ́ múléré ìdẹ̀ra ní inú ìdẹ̀rọ ọlọ́run ti máa se fún ẹrú gbogbo ìgbà tọ́lọ́run bá bá nìyàn mùsùlùmí ṣe tọ́lọ́run ní ọmọ rí gbígbé ọjẹ́ wọ̀lọ́kọ́ ni ọjẹ́ ojogún ẹni ọjẹ́ wípọ̀ rẹ́ǹtì ẹni ọjẹ́ pé wọ́n bu ọgbé ni máa rí ìdẹ̀ra ọlọ́run tó tóbi òun ní bùgbé ìdẹ̀ra yìí èmi àti ọmọ fi hàn pọ́lọ́run kẹ́mi pé dẹ̀ra ni ta gbọ́dọ̀ tún tara rẹ̀ sóríire gbogbo ìgbà tá a bá ń wọlé tá a bá ń jáde àní máa wọnú ilé bí elépọ̀ àní máa jáde nínú ilé bí àjòjì tí èso òun lónìí ilé tí ó tún padà bẹ̀ a gbọ́dọ̀ mọ̀ nídẹ̀ra tá a gbọ́dọ̀ máa fi sin ọlọ́run ọ ń sọ ọdọ̀ ọ̀ràn fẹ́mi àti ẹ gbogbo ìgbà tá a bá ń wọnú ilé wa a gbọ́dọ̀ mọ̀ mọ̀ rántí ọlọ́run tá a bá fẹ́ kí lè wọ jẹ́ àyè tí yóò jẹ́ràn lọ́wọ́ fàtúnṣe àwùjọ gbogbo ìgbà tá bá ti ṣe yìí ohun tí ó máa jáde nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa kò lè jẹun tí ó wúlò fáwùjọ ohun tí ó máa jáde tí sùn ó máa tẹ̀lé ni òun lẹ́fì máa rí púpọ̀ nú ẹni tí ń jáde nínú ilé ẹnìkọ̀ọ̀kan láwùjọ inú wọn lẹ́rẹ̀ ẹni tí ó máa gúngò àti ó máa gọ́bẹ wọ́n nínú ilé tí wọ́n ti ń jáde kò sí tóbi ju wípé àwọn àtẹ̀sù òun ni wọ́n jọ ń gbénu ilé yẹn àmọ́ ilé mùsùlùmí tá a bá ń wọnú ilé ọlọ́run subhanahu wa ta'ala ọkọ̀ wà lẹ́kọ̀ọ́ onífàyíza gbogbo ọgbà tẹ́yìn musulmi bá ń wọnú ilé yí fasallimu ala anfusikum min indila mubarakatan ọlọ́run ní ẹ sálámà sínú ilé sọ́rọ̀ pé wọ́n lè má sí kọjẹ́ pé wọ́n nìkan lọ kọ mọ́ sàlámà sí lọlé ọ̀ndà àbògbò lé ẹnu nítorí bí wọ́n ṣe tilẹ̀kùn tó mú kọ́kọ́rọ́ lọ tó rò pé èyàn ò sí mbẹ̀ àyèmọ́ ogun lọ́gọ̀ ẹ̀dá ìfojúrí tí wọ́n ti gbalé mọ́ lọ wọ́n ti sùn orí ibùsùn ẹ̀ kó tó dé abọ́tò síjú ẹ̀ lẹ̀ àwọn náà ti lò ṣùgbọ́n tó o ti wọlé Ẹ̀kọ́ lélo ẹ̀kọ́ ọlọ́run ló gbé alọ́bẹ̀ inú súrà tá wà. Ọlọ́run ní ẹ sálámà síra yín. Ẹ síra yín bí ò sí ìyànú ilé ẹ sí rẹ̀. Àlá àǹfúsìkún. Àlá àǹfúsìkún. Bẹ́ẹ̀ yẹn sì wà ń bẹ̀ tíyàwó àtọmọ wà ń bẹ̀ àǹfúsù ẹ̀ náà nù ẹ̀mí ẹ̀ náà ara ìwọ náà lè yàwó ẹ̀ ìwọ làwọn ọmọ ẹ̀ ìwọ làwọn ẹbí ẹ̀. ìsálámà sí ara ẹ̀ ló ń ṣe kí ni lọ sálámà sí. mọ́ ìpèsè mọ́dọ̀ yín náà mo ti kú oníṣìn èwo ló tún kàkà máa sálámà. mọ̀ á àta ẹ̀bẹ̀ mi mo nílé mi ẹ̀kọ́ nu ilé nìyẹn tó dọ̀ra yẹn kí mùsùlùmí ká máa káwùjọ wo lè dáa ó ní òsí láwùjọ wa mọ́ lónìí kò sínú ilé wa mọ́ lónìí táwùjọ fi ń bàjẹ́ àwa bùkún ọlọ́run àwa sí kíni àwa sínú ilé bóò ni tí ó wà jáde inú ilé lọ àwùjọ bóò ni ó sì dá. fàṣẹ́lì mú aláǹfùsì kún. àwọn àfáà wa wọ́n fi kọ́ a wọ́n ní tá a bá fẹ́ wọlé tí ò síyàn ń bẹ̀ wọ́n láà lè pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu tàbí ò síyàn ń bẹ̀. báwọn ẹ̀dá burúkú kan bá ń bẹ̀ ń lè gbọ́ ràrámọ́tù láàyè tí wọ́n tún dónú lé wọ́n tó bẹ́ẹ̀ wọ́n lè gbó kọlọ́hùn kí wọ́n tún dúró ó ti sọ léètì ẹ gángan ó ti sọ di masasi nù ó ti sọ di ilé ọlọ́hùn ọlọ́hùn ò lè wọlé ẹ̀ kí nǹkan kí nǹkan kó tó máa wà ń bẹ̀ àìṣe yí ẹnì kọ̀ọ̀kan wá nílé wá fi dilé èṣù ó dilé táwọn àlìjànú ń gbé gbogbo ohun tí ọ̀jẹ̀tọ̀ ọlọ́hùn là ń kó wọnú rẹ̀ ohun tí ọ̀jẹ̀tọ̀ ọlọ́hùn nínú ń bẹ́ẹ̀ ohun tí ọ̀má làáfíà wá là ń gbénú ẹ sọ òun ló fi dílé ṣètọ́ọ̀nù fasalimu aláàfúsìkún. ọlọ́run ní ẹ sálámà ẹ sálámà síra yín nínú ilé yín. ìyá dámìnì dìlà ìmọ̀bára kàtà ń fa yìí bá. ọlọ́run ní sálámà tẹ́ ta èyí tí ó tọ̀dọ̀ ọlọ́run wa ni o tí ó ní wà rámọ́tù láìnú tí ó ní wà bára káàtù wúnú. kèsè ẹ̀ka àrólé kèsè kókóókó ẹ̀sẹ̀ káàtàn dá tó jẹ́ pé yóò lésù jìnnà kókókó àgò kò lè lésù wọ́n máa fi ọ̀rẹ́ nínú yàrá ní pé nǹkan ọ̀kọlù èmi ló ń ṣe kókókó sí mẹ́gbà méjì lọ́ba fẹ́ fún ọ lè bọ́ dọ́bù ẹ̀kọ́ bọ́ sọ di mẹ́sàn-án ilé tá ti ti ti tí ọlọ́run ọkàn wọlé ọ̀n jáde láì sí ìrántí ọlọ́run nílé àwọn tí wọ́n bá yí ń gbélé pọ̀ ní àwọn ẹ̀dá ìfojúrí ìburú ọlọ́run ṣàánú wa ọlọ́run ní ẹ síra yín mi ní ìlà ń sọ كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون ọmọ ọlọ́run ẹwọ́n tó sọ ọlọ́run láwọn àmì mọ́ sàlàyé gbogbo nǹkan fún yín o gbogbo tí ó mú sẹ̀mí ayé yín dùn tí èdà gbogbo ẹ̀ mọ́ sọ ẹwọ́n tó tún sọ fún abẹ́ni ẹnìkan wa máa pé kùránù ọ̀rọ̀ ọ̀run nìkan ló bá wá ẹ̀ sọ̀rọ̀ òṣèlú máa ẹ̀sìn ìsọkúsọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìtààmú wírùkú lè tọ́lọ́ sọ fún abínisi ibẹ̀ láti lè mú tí ọjà yí ọ̀dà kéèsè bí kẹ́ ẹ máa kówó láwọn jàǹdùkú lórí ẹ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ẹ ran àwọn èèyàn lọ́wọ́ kínú wọn dá kálàfí ó lè wà bí ẹ ti lè olọ́kọ yín bẹ́ẹ̀ ó fi tòrò ó fi dá inú ilé lọ́kọ́ ní abẹ́rẹ̀ ilé ti ń lọ́jà máa yà bí pàtàkì ilé aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad nínú àwọn ọmọ ẹ̀kọ́ tún wo ọmọ tí ó gbọ́dọ̀ ànábì nínú wọn ni anasuwa keke yẹ ti fà fún ẹwà ànábì ó kọ báwọn ti gbọ́dọ̀ káwọn ọmọ wa ọ wọlé ọmọ náà bá wọlé ọkà wọlé bọ̀ náà ni níjọ́ kan ní ọkà ọmọrí yẹ nígbà ọ̀kọ́lẹ́kọ̀ọ́ ọ̀kọ́lẹ́kọ̀ọ́ wọ́n ní ìsálámà bọ́ wọlé ọ̀sálámà anábì ń sọ fún anẹ́sì ọmọ ọdún ẹ̀ ó ní yáàbù nẹ́yà ìrí ọmọ mi ọmọ mi anẹ́sì ní bá wí o ó ní ìrádà kálítà àhálíkà anẹ́sì tí ènìyàwó tí èbí máa ànábì sì ń lẹ́kọ̀ọ́ bá àti ṣe ilé torí yóò rí náà nínú ilé ànábì ó tún wá kọ tóun náà bá nílé tiẹ̀ ó ní ahalika àwọn ará ilé ẹ̀ inú ilé ẹ̀ lọ ń lọ mọ́pẹ̀lé ẹ̀ lọ fasalim sálámà sí ń wọlé rẹ̀ lọ ìrònú bí ó ṣe dalérú ní ọmọ àrùn bọ̀ láti ta àti wọn bá lè bá ìyá kìíní nulẹ̀ à ah, ìyá ọmọ pé ìyá hmm. ọdún lónìí ìtì rò bọ́ọ̀nù ó ronú àlàáfíà lọ lé ẹ̀ orí tó dáńtà kọ́ ọ̀rà lọ. ẹ fara lé ẹ ìrònú kọ́ dalérú lọ ń bá lọ bàbá ibi ọgbọ́ yẹ́pọ̀jú ọmọ ẹ ló ti ń gbáyàwó ẹ lójútọ̀ ń gbá mú bóòlù náà ṣe ní dìtà tí ò fi ní dìjàǹdùkú. ẹ̀kọ́ tó ń kọ́ mẹ́nu ilé náà nú pé èyàn láàánú anábì ń sọ fánẹ́sì péré anas tó o bá ń wọnú ilé lọ báwọn fasalim ma sálámà sí án tó o ń sa yàkún bárakátà àlékà sálámà tó ọkọ́ sáwọn ẹni ọkọ̀ ni àlùbáríkẹ̀ ni sá wọ́gán lọ́kọ̀ jẹ́ alùbáríkẹ̀ wà alá alìbáyé tìkà tọ́ ọba jẹ́ alùbáríkà sálámọ̀ tán gbogbo ara ilé rẹ̀ ti ń bẹ́ lé tó tó sá fún bí wò sí ń bẹ̀ àwọn náà jẹ́ rẹ̀ nígbà bá wọlé tálìjànú ọ̀kọlù wọn ẹ bá sọ kan fún arí tó jẹ́ pé ọlọ́ọ̀lọ́mọ ọjọ́ tálìjànú fi gbénú èrè tí bàbá ẹ̀ gbé fún níjọ́ ìyàwó ọlọ́mọjọ́ ọlọ́mọjọ́ tí àlìjànú fi gbé bẹ̀ kó tó jà kọlù kálùjọ ní ó tó bínú kó tó gbogbo ara obìnrin ọdí wàhálà nígbàwò ìsálámà kan tó wọlé anábi nítọ́ ọba sálámà sára alé alùbáríkà ní fún ọ yóò tún já alùbáríkà fún àwọn ará alé náà ẹja musúnà yẹn mọ́ musúnà nìkan alùkánù ní nígbà wá ń bọ̀ láti ta ọ̀ràn tí àdíìsì sàlámà lékún tí wọ́n ní ó ṣe bílálà lọ wá rírabọ̀ lórí rábọ̀ títí tí sọ pé ẹ káàbọ̀ kò tó ọba gbé gbogbo ẹnu ẹ sọ́hùn ọ̀rọ̀ káàbọ̀ kọ́rọ̀ ìtọ́ wà lẹ́yìn ìtọ́dalérú náà kágbìyànjú nílé wa ká máa fi sálámà bẹ̀rẹ̀ tá a bá ti ń wọlé anábì tún sọ fún àbí Malik al kọ́lọ́n bá ni yọ́nú sí onírọ̀súlù pé ìdáwàlíjà rọ́jùlù bẹ́ ìtàwò tẹ́nìkan nú yí bá wọnú ilé ẹ̀ ilé ẹ̀ sọgbọ́sọ bẹ́ ìtàwò àpìlẹ̀ oúnlé àti ìbọn síbi pọ́ lọ lé ilé tiẹ̀ láwa o tọ́ bá wọlé rẹ fàlíyà kólí anábì ní tí ọmọ wíní aláwọ̀mọ̀ ẹni oore tí ń bẹ nínú wíwọlé tí mò ń wọlé lọ yìí òun ni mò ń béèrè má ń wọlé kàdánwò ẹ Islam bó ṣe dáa tó wa khaira tí ń bá sì tún máa jáde inú ilé jẹ́jáde ìní ọ̀tá bisimilahi wallajna ó kọ̀ọ̀rẹ́ ọlọ́run la fi ń ṣe la fi ń wọlé wa bisimilahi kharajna. ókọ ẹ̀ náà la fi ń jáde wà alàlọ́yí tàwàkálìnà tánàbí ni a máa wí ọlọ́run láti bá dúró èyí oníṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ yẹn káwọn ẹ̀dá burú dúnú lé rẹ̀ ànábì ní tí èèyàn bá lè wí bá ti wí tán tó mọ̀ yusallim ala ahli olótó akọ sálámù ọwọ́ àpẹ sálámù alaykum ọmọ ni ìwọ tí mo sálámà sí o ti jẹ́ mùsùlùmí mùsùlùmí ní lọ́jọ́ sálámà sí wàlì mùsùlùmù mà sálìmàlì mùsùlùmúnà mílì sáàni olóńgbọ́tà nàbì sọ wípé ìdàdákàlà rọ́jò ló ń bá ìtàwọ̀ gbogbo ọgbẹ́ nìkan nù wá bá ń wọnú ilé rẹ̀ ọ̀rọ̀ lékápá torí bẹ́ẹ̀ làwùjọ ti bẹ̀rẹ̀ tẹ́nìkan nù yín bá ń wọlé ẹ̀ fàdákàrà tó ìrántí ọlọ́run tá a kọ́ wa yẹn

bẹ́sù bá ń bẹ́nu lè ṣùgbọ́n yóò sáré lọ bá gbogbo àwọn ọmọ ogun ẹ̀ pé ibi ẹ̀ wà wọ́n àrà yóò sá ibi tẹ́ ẹ̀ wá ibi tẹ́ ẹ̀ lè dúró ẹ má dùn mọ́ o láàmà bíi tàlàkùn ibẹ̀ ẹ̀ ṣe bí ẹ lè má gbé o bí ẹ ti rántí ọlọ́run o wàlà àṣà kìí ṣe bí ẹ ti lè jẹ ti lè rón jẹjẹ ẹ kó ń bẹ ẹ lè rón jẹjẹ bí ọ̀pá yín bẹ̀ wọ́n ó ti rántí ọlọ́run tó máa jẹun. ẹni bá ń jẹ inú ilé rẹ̀ tí ọ̀ràn tí ọlọ́run lòún fèsù ló ń jẹ ọ̀nfàlìjànù ló ń jẹ yóò tún padà wá láriwo èéfì dúró yàn kan nú ilé ẹ fi máa ké bá ọba ọmọ ilé ọkiri gbàyàwó ẹ lọ ẹni ẹlòmíì ti fẹsẹ̀ yọ ìyàwó ẹ lẹ́yìn ìwọ́kọ́ èṣù ló kó torí kò sírántí kò sírántí ọlọ́run. ayàtà ah. ya nù. Hmm. Hmm. ọjà àlùbù yóò dàkún kìbílà tán. وأقيموا hmm. ya ni ya wa, a padà a máa lọ bí ayà a máa bọ̀ ni, àwọn tó so máa pọ̀. A sọ̀rọ̀ ọgbọ́n ilé tóun tóun tóun kẹrù léyàwó lórí tílé bá dáa gan tó jẹ́ lé mùsùlùmí gidi àlìbẹ́ìtù bẹ́ìtù lè má rẹ̀ á ilé gan nílé mùsùlùmí tó o bá gbélé àwọn obìnrin náà ni ilé gbogbo bí ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́nu níbẹ̀ ọ̀dọ̀ obìnrin ní fìtì kódà wípé obìnrin ọ̀sìn ọwọ́ akọ̀ ó tún wà nípò ẹni tí tún jẹ́yàwó bóyá ń ṣe lépo lọ ṣẹ̀rí àtúnlọ̀ gbọ́dọ̀ lé jáde látúkùrì ju una ọlọ́ni ní wọn jáde kí ló wí lẹ́yìn ẹ̀ mí buyutihinna buyutihinna ó fi létí sọ́dọ̀ wọn má lé wọn jáde nínú ilé wọn pẹ̀lú lónìí lè gbọ́dọ̀ ronú obìnrin tó fẹ́ kí lè gbọ́dọ̀ ronú ní òtọ́lá ní nílé ẹgbẹ́ gba sáwà lé nìsín sọ ọmọ tí ń lọ nulẹ̀ ọmọ ọdún tí wọ́n ti mú wọlé ọmọ tí wọ́n ti mú jáde síwà lónílé ẹ̀ dáhùn ọ̀nà nílé alìbùyútú alìbẹ́ẹ̀tú bẹ́ẹ̀tù lè mara obìnrin ló nílé wọ́n bá tún lọ wo bòmí ẹ wo gbàtọ́lọ́ ń Yusufu

fi bẹ́ẹ̀tì ha obìnrin obìnrin tí Yúsùfù ń bẹ nílé rẹ̀ kò sọ pé tí ń bẹ nílé ọkọ ẹ̀ ta ló nílé ana nílé ló fi gbọ́dọ̀ wo ohun tó fi bẹ̀ ọbáfẹ́lẹ́ ọ̀dà ọmọ produce tó dáa ti product ọ̀dà ọmọ jẹ jágajágá. ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí obìnrin tó fi bẹ̀tọ̀ rà ní ẹ̀ nílé àìṣelé dáadáa ní àwùjọ ò fi dá tọba tó lọ bòmí ibi ọlọ́run ti ń sọ tí wọ́n máa sọ sínú ilé ọlọ́run ní wá bí kúrò máa yóò àléyìn na fi buyú ẹnu sóràtù àsábìkọ́ 34 ọlọ́run ẹ̀ máa gbénú ìtí ẹ̀ ń bá ń kà fún yín nínú ilé yín bùyúùtì kúnnà lọ́lọ́run tún k'ọ kò sọ pé fi bùyúùtì aziwájì pé nínú ilé àwọn ọkọ yín. Wàdìkúnnà máa yùtílá máa Gbogbo ayọ̀ ọlọ́run tí wọ́n bá ń kà fún yín nínú ilé ilé wọn lọ́lọ́run lọ́gbọ́dọ̀ fi mójú tó yàwó tọ́ọ̀bà tẹ́ ẹ̀rí ọ̀dàrú hmm. sọ̀rọ̀ àní ẹni kíni ẹni ilé o ọ̀tọ̀rẹ́ o ẹ mọ́ mọ́ wọ́ ọ̀rẹ́ lẹ́ẹ̀tì tán à pé ó lé jáde ìparí ò lè tánú lé àfi tí ọba bímọ fún ọlọ́kù kò lè tán pa àwọn ọmọ wà àwọn ní ẹni ilé mgbe mi na nkọ àsábù naanị ni fi ibu yóò ti kunna ọlọ́run nínú ẹ̀yọ́ obìnrin wà fi ibu yóò ti kunna ẹ̀jẹ̀ ti ọma lé tún fi létí wọn ọ̀nà ni o ti fi létí ó ní ìgbà tí a ń bá hùwà àgbèrè ọlọ́run fi lé tọ́jú ọ̀dọ̀ wọn ọlọ́run ní wà láàyè yá tí nà lè fa ìṣàtà mi ní sá ikùn ọlọ́run léyìí kéyìí nínú àwọn obìnrin yín tí wọ́n bá gbé ìwà àgbèrèdé tọ́lọ sí sínà fàṣáṣì mi ń kún un. ọlọ́run ní ẹ lọ wá ẹlẹ́rìí wàláyí yá sí ìlànà fàíṣẹ́ tàbí nìta ikún pẹ̀tọ́sì hmm. ìlú alẹ́ iná àríbà àjámiúnkún ọlọ́run ní ẹ lọ wá ẹlẹ́rìí mẹ́rin nínú yín yóò sọ pé ó ṣe ṣìnà. ọlọ́ni tẹ́ ẹ bá wá rẹ̀ ní jẹ́rìí ṣìnà rẹ̀ pé lóòótọ́ ló ṣe ṣìnà. ọlọ́wọ̀n sọ pé fọ́mù sì kú wúnà fi bùyúùtì hinna ọ̀sọ̀bẹ̀ ọlọ́ni ẹ tì wọ́n mọ́ gbogbo ẹ tì wọ́n mọ́lé wọn ọlọ́ni ẹ tì wọ́n mọ́lé ọ̀wá afilé tì sí torí pé ó ti balẹ̀ jẹ́ ó ti di ń ọba lé jẹ́ ló di tiẹ̀. ọlọ́run ẹ̀tìyàn ẹ̀tìyàn máa lé ẹ̀pọ̀ àwọn mìíràn máa ṣàṣìṣe àyà yẹn tí wọ́n pè é tọ́yìn obìnrin ọba máa gbélé tọ́ba ṣe ṣìnà ni wọ́n máa fàáyà ọ̀hún sẹ̀rí ayé léwọ̀n iṣẹ́ ayé ẹ̀há o ayà ni o òun náà wọ́n sì ti parẹ́ kò mọ́ pé tọ́ba ti ẹ̀sọ́ ló ní ìdíwọ̀n tì máa ọba ní ọkọ tó jẹ́ ọmọ lọkọ rí ẹ̀fún lọ́gọ́rùn-ún blala ayé àwọn èsì ayé àti ha kọjọ́ra wọn. ó ń sọ fún wa ipò tóbìnrin tí wọ́n wà. ọ̀rọ̀ òun ni kálukú wa ká mọ̀ wípé inú ilé wa elegeta gbọ́dọ̀ máa tọ́jú ni tá fẹ́ káwùjọ nínú àwọn nǹkan tí a ń béèrè tínú ilé ó fi dáa inú ilé kèé ṣe táwa ti kúrò nínú etí tíátà ní ganan ní asálámù àtọwọ bẹ wọn èyí tó jẹ́ tẹni ẹlẹ́ni èèwọ̀ ní fún ọ wọbẹ ìsìnkú ọkàn olóòsì lẹ́kọ̀ọ́ sì wọlé lọ báyàn rárá bí even kódà bó bá fẹ́ jáde gan tó fẹ́ kú nínú ilé ńlé ọgbà yọ̀ǹda ẹni tó lọ bá ọ jáde lọ bìkan kọ̀ wá tí ìdè ó ti lọ gbogbo tí wọ́n bá lọ dánwò ò mórí bọ́ ọ̀lẹ́kọ̀ọ́ bá a ṣe lu lẹ́nu ò ní titi ẹ ò ní tí ló lé tó o bá lọ lé ó lé kó tó wọ bẹ́ẹ̀ ó ṣe kí ni wasalama ọlọ́ni yáyọ́ aládínà àmànú yáyọ́ aládínà àmànú látàrí kò lóògbòrò jẹ́lọ́wọ́ ìrọ̀gbò yóò ti kún حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون Ọlọ́run ó hmm. hmm. sọ fún apá wa tá a gbàgbọ́ ó ní ẹ má wọnú ilé kan gẹ́rà bùyú ti kún tí èyí bá ti lè ti yín àtàtàtà nífẹ̀ tẹ́ fi gbà yọ̀ǹda tọ́ bá débi ilé kan ọkọ̀ọ̀kọ́ máa pé àádìkọ́l àádìkọ́l ìtumọ̀ ẹni pé ṣe ń wọlé ṣe ń wọlé lẹ́ẹ̀mẹ́ta tó ń ti bá ní wọ́n wọlé pé àsàlámù aláìkùm kìí pé ló fi bẹ̀rẹ̀ létí wọn ò tí ọwọ́ ọlọ́run ti kwa àtàtà sáàmì ìsú lọ́kọ́ wí ọkọ̀ gba yọ̀ǹda náà pé ṣe ń wọlé nígbà bá tó wá lọ lẹ́tọ̀ àti wọlé ló tó wá kan kí ni ló tó kan sálámà ní sálámà lè bẹ̀rẹ̀ láti gbọ́ àgbọ̀yé ẹ̀kọ́ ọ̀hún nínú ayé àwọn torí wọ́n fẹ́ dáàbò bo ilé wọ́n sì fẹ́ gbé ilé lé ẹni tó làṣẹ ilé lọ láfi ní ọmọ gba ààyè abdullahi bunu masoud nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní gbogbo ẹnìkan tàdúhùlù àlẹ́ yìí fi bẹ́ẹ̀tì yìí tọ́ ọba wọlé lọ́ọ́ba nílé ẹ̀ látàkùrújù ìlàbí ìdìní ọgbọ́dọ̀ jáde nílé ẹ̀ àyàfi kọ́ gba kíni kọ́ gba yọ̀ǹda kí ló dé ó ní torí pé wà wúwo àlẹ́ amir ẹni ọlọ́ọ̀bá ò ní àmì ìwẹ̀ ó ti dá láṣẹ lásìkò tó wà nílé rẹ̀ ọgbọdọ sekini ọgbọdọ jáde ń bẹ̀ sọ pé kò ṣe kíni ẹni mọ̀ dúmta fi bẹ ìtì tọba wà òun la lásẹ̀ ká ọmọ jáde láì jẹ́pọ̀ ọgbà yọ̀ǹda lọ́dọ̀ àmì ẹ̀ ó tún sọ ìgbà yọ̀ǹda àyàwó lọ́dọ̀ ọkọ kó tó jáde rẹ̀ torí pọ̀ fún ìyàwó a jẹ́ ni fún èyíkéyìí ìyàwó kóun náà jáde nílé kíni nílé ọkọ ẹ̀ àfikọ́ yọ̀ǹda àyà náà ló gbé àfikọ́ yọ̀ǹda òun náà ní ń fún bàbá láṣẹ láti bọ́mọ ẹ̀ wí tó bá jáde nílé láì ṣe kíni láì yọ̀ǹda torí bàbá kíni sọ fún kíni ó sọ fún bàbá yìí mo fẹ́ jáde o ẹ̀sìn wa nù inú ilé ìṣe inú ilé tá a kàn sọ di ilé ilé ajá àtẹran ilé ẹran bọ́ọ̀ bá wu ẹran ló wọlé bọ́ọ̀ bá wù ní ó jáde ọ̀sẹ̀ ní ìdí kó ní ọjà wùjọ́ dá alẹ̀kọ́ tí wọ́n gbé kalẹ̀ fúnlé èèwọ̀ tún ní fún ọ àìyọjú wọlé ó lé. ẹlòmíràn lẹ́kọ̀ọ́ ilé ilé tó ọba lọ tó bá ti ń débẹ̀ náà ẹnu ọ̀lẹ̀ ló dùn sí ọ̀ngbà yọ̀ǹda ló ṣe wọlé ìlàjì rẹ̀ gán ti wọlé wọ́n èsì náà fọ ìlàjì ti wọlé ó ti ń wo gbogbo inú ilé wọn láti ta ah, ìlàjì rẹ̀ gán ti wọlé ọ̀lẹ́kọ̀ọ́ lé ọ̀sẹ̀lẹ̀ sánẹ́bí sọ̀rọ̀ sálàm ọ wà nínú yàrá ó sì mọ ọmọ ń ya ọmọ ya orí ẹ̀ ọmọ ya run ẹ̀ dàlílù pé ànábì nínú lórí nù ó sì máa jẹ́kọ̀ fún wa kò sí èèwọ̀ nù kéèyàn onírun lórí kọ́mọ́ ti di ti wèrè kọ́mọ́ ti di dàda òun ní kọ́ máa tọ́jú ẹ̀ ó sì má kúnkún ikùnkíkùn ànábì náà ọ̀ yarun ẹ̀ ọ̀ yarun orí ẹ̀ arákùnrin kan wá yọjú min khilalilbaat láti ẹnu ọ̀nà ibi ànábì ti gbójú sẹ́nu ọ̀nà lọ́ba rí títí ń wo ànábì nulẹ̀ fàgádùbà àléhìn nàbí ànábì bínú sí bí kìí ṣe bínú tó ó bínú sí ah ànábì ní lọ́wọ́ àlímútù tí mo bá mọ̀ ní wípé ànákàtà ń zùrù ọ wà lẹ́nu ọ̀nà tó ti ń rí mi láti ta ládọ̀ rábùtò bìí àìnà ilẹ̀kùn gan ni bá fi gbá ojú ẹ̀ INEC ọdún òyọ ni ọ̀lẹ́kọ̀ọ́ ni ọmọ pé iná máa ń jù ilẹ̀ lè cezanne ìyọ̀ǹda tán ni ọmọ ṣe pé ká wọlé mini hajjili never ni kọ́ ọmọ bàá rí ti bẹ́nu lé tẹ́ńtọ́ wà nulẹ̀ bá ní tí ó pa mọ́ kó tó wọlé olónílé ẹ̀ kó ti palẹ̀ mọ́ kó ti tọ́jú ẹ̀ kó tó wọlé ọba fẹ́ dé fìlà kó ti dé bí ọba wẹ́wù kó tún wẹ́wù nítorí náfọ̀rù náà fi ní ọgbà yọ̀ǹda ọwá tó owó wà láti ta owó ànúlé ọwá ẹ̀rẹ̀ pé kọ wọlé ìlàjì ẹgbẹ́ ti wọlé <laughs> وأوهينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا إذا في débi ọ̀rọ̀ lẹ́nu. Ilé ní kàrámẹ̀ ọlápọ̀nlé ẹ̀ àti húrúmẹ̀. Inú ilé ẹ̀ṣẹ́ tẹ̀yàn máa ń lò bó ṣe wù ó ṣe wù ú. Kódà àwọn àfẹ́ẹ̀sì gbà wípé bí èèyàn bá ń yọjú wò láti inú ilé tó rí nǹkan tó fi tó fi bọ́ lójú dáàbá tí a inú wa jìrà ojú ẹ jògbénu òsì kankan sádájọ́ sẹ̀rí àkàn ọ̀dà fún ọ tó wá lórí tó wá lórí bí ọba yẹ tí yí tẹ́ ń lò lọ́wọ́ bá tí ọba jẹ́ ń yà ọlọ́wọ̀n lè jẹ́ yà ọlọ́wọ̀n ní jẹ́ yà tí wọ́n tẹ́ ọlọ́wọ̀n torí kọ̀ sẹ̀ torí ojú kọ mọ́ bàá rí náà fi ní kó ṣe kíni kó ilé wọ́n wá wípé ọ gbọ́dọ̀ fún alábàgbé rẹ lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà kẹsọ́pọ̀ lọ́nú ilé ẹni pọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ ní ni wípé bọ́lọ́run bá bá wọ sí tọ́ ní ọ gbọdọ kọkọ yọ wíńdò ẹ síbi tó fi máa láti rí inú ẹ̀dẹ́ tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tọkọ tiẹ̀ nílé ilẹ̀ ibi Islam da ẹ̀ lónìí onídá wàhálà àbáyé abayi a máa padà sí yòókù ọ̀la ọ gbọ́dọ̀ kọ́ kọ́ ga ju kí ni kọ́ ka ju ilé ẹni kejì débi tọ́ a máa garun owó kí ni a máa garun owó lé ẹ̀sìn náà ó tún fún ẹni tẹ́ ẹjọ́ kọ́lé pọ̀ lẹ́tọ̀ tiẹ̀ látara lé ẹ̀ kódà gbọ́dọ̀ kọ́fíìsà tiẹ̀ ọgbẹ́gbọ́ rẹ ọwọ́ atẹ́gùn ó ti nítawùjọ òfin dánú yọ́kàn máa fi mú kí ọ náà ni pé àwọn olówó gbó olówó gbó ní ọmọ pé ọ kò ní gbá ládùúgbò tóró ti di àlàáfíà má wọ́n máa wá pọ̀ níbi ẹ̀tọ́ tó tún fún ẹjọ́ kọ́lé pọ̀ wọ́n bá débi pé tọ́ rí ẹ̀yìn sì lè ẹ lè dáná tó jẹ́ wọ́n ní ọbẹ̀ tó ń sehùn fi nǹkan dé mọ́jọ oorun rí ọ lọ bá ládùúgbò ẹ̀tọ́ ọmọ pé òrìrú ẹ̀ sì tó sì ní ká fún bẹ́ẹ̀. ara ẹ̀tọ́ lẹ́nu ẹ̀tọ́ lẹ́nu o kódà bọ́ bá jáde wọ́n bọ́ wọ́n wá débẹ̀ láwọn àfáà tí wọ́n ń re èèyàn kọ́lọ̀ ọwọ́ ara búrẹ́dì lọ fáwọn ọmọ ẹ̀ ó ti mọ̀ pé ò lágbára àti fáwọn ọmọ aládùúgbò wọ́n ní ọmọ yọ lọ́wọ́ dorodoro táwọn ọmọ aládùúgbò wà máa rí pé ah, àwọn bàbá nù àwọn ọlọ́run ò ṣe bàbá fáwọn bàbá rẹ̀ ò sì ti kú bàbá rẹ̀ kú ṣùgbọ́n orí pọ́hùn ti dọmọ òru kan lórí bàbá ọ̀tọ̀ ìwé kẹrẹ́lá búrẹ́dì fún pé àwọn bàbá nù ọ̀nà ya mú búrẹ́dì ọ̀hún kìbọnú kan lẹ́nìkankan toró fi sùtá ṣe àwọn aládùúgbò ẹ̀ mùsùlùmí èfi sùtá ṣe aládùúgbò ẹ̀ nínú ìbágbé nínú ilé ọlọ́wọ́ sọ àjọlá lọ tààtò máa tó tẹ̀síwájú nínú tẹ́sìn tó bí aléèrè ayàtà tí ń ké tó ké káfí sinmi. وأوهينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا. Ọlọ́run láwa la mí pé kẹ́ ẹ lọ wá ibùgbé fáwọn èèyàn yín nílẹ̀ Misra tí wọ́n máa gbé. wàyà lóògùn yóò takùn kìbílẹ̀ ṣá. ẹ ti tẹ́lẹ̀ yín níbi táwọn èèyàn máa dojú kọ tàbí tẹ́yìn náà dojú lé yín kọ kíbúlà. ẹ máa gbénu lé yín kírun. ẹ̀dùn àwọn tí wọ́n bá lè ńgbọ̀ bá yá ọlọ́wọ́ sọ àjọlá lọ àtún padà bí àyà ọlọ́wọ́ mọ́sálá ìgbàlẹ́sẹ̀ fún wa. a lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó yọ̀ǹda èyí tá a ṣe yìí fún wa wọ́n sì tò láti máa fún wa o ọlọ́run máa fàánù rẹ̀ bá wa gbé o ó ti rọ ọrọ̀ wa fún ẹ̀sìn ọrọ̀ ẹ̀sìn fún wa tí wọ́n mọ̀ọ́kàn wa lè fún ẹ̀sìn tá a ní lè ṣe lọ́wọ́ má fi ṣàdánwò fún wa o ìtẹ́sí ó fi máa lè fún wa tá a fi ní lè ṣe ọlọ́run má fi ṣàdánwò fún wa o adúpẹ́ arójú àráyè gbọ́tọ̀ ni a máa rójú àráyè wí tó ìjà rojú kàrà yìí gbọ́tọ̀lá. Àròjò kàrà yìí gbọ́tọ̀lá. Àròjò kàrà yìí gbọ́tọ̀lá. Àròjò kàrà yìí gbọ́tọ̀lá. Bókítà ní kò wáyé láàrin ìrìnlẹ̀ ìwádìí ìrọ́kẹ̀ ìyàwó. فلا تباغوا لكل عارفين به أرشرتنا لمقامات العلوم حقا بعد الهدى ويسلم